ìrìnkèrindò nínú àgbáńlá ayé kẹrin sàkáání oòrùn ní gbogbo ojúmọ́ ayé ló fẹ́ẹ́ jẹ́ pé à ń rí oòrùn àti ìmọ́lẹ̀ rẹ̀ tó ń tàn gerege bẹ́ẹ̀ sì ni à ń rí àwọn ìràwọ̀ lọ́wọ́ alẹ́ tí àwọn náà ń tan ìmọ́lẹ̀ tiwọn ṣùgbọ́n kí ló dé tí ìmọ́lẹ̀ oòrùn fi ń dé orílẹ̀ ayé tí ìmọ́lẹ̀ àwọn ìràwọ̀ kò sì tó ti òòrùn kí sì ló fà á tí òòrùn fi tóbi ju àwọn ìràwọ̀ lọ ẹ tún bá wa ká lọ bí a ṣe ń tẹ̀síwájú lórí ìrìnkèrindò wa nínú àgbáńlá ayé ó yẹ kí a kọ́kọ́ mọ̀ pé òòrùn tí à ń rí lójú òfurufú ìràwọ̀ ni òun gan fúnra rẹ̀ àti pé púpọ̀ nínú àwọn ìràwọ̀ tí à ń rí lálẹ́ ni àwọn náà dà gẹ́gẹ́ bí òòrùn wa tí ìmọ́lẹ̀ tiwọn náà sì làgàrà bíi ti òòrùn wa yìí kódà a rí nínú wọn tí wọ́n tóbi ju òòrùn wa lọ àpẹẹrẹ ni ìràwọ̀ kólọ́ọ̀sì tí òun jẹ́ ìràwọ̀ ràbàtà ìdí tí a fi ń rí òòrùn ketekete tí ìmọ́lẹ̀ rẹ̀ sì fi ń tàn sí wa gerege ni pé ilé ayé tí a wà lórí rẹ̀ yìí wà ní sàkáání oòrùn nígbà tí a kò sí ní sàkáání àwọn ìràwọ̀ tí ìmọ́lẹ̀ tiwọn náà dàbí ti oòrùn ìdí sì nìyí tí àwọn ìràwọ̀ yìí fi máa ń kéré lójú wa ṣùgbọ́n ilé ayé tí a wà lórí rẹ̀ yìí nìkan kọ́ ni ó wà ní sàkáání oòrùn kódà ilé ayé méje ọ̀tọ̀ọ̀tọ̀ mìíràn ni àwọn náà wà ní sàkáání oòrùn tí wọ́n ń rábàbà yípo rẹ̀ èyí túmọ̀ sí pé ayé mẹ́jọ ni ó wà ní sàkáání oòrùn ṣùgbọ́n ilé ayé wa yìí nìkan ni a ti rí àwọn ẹ̀dá abẹ̀mí bí a bá tò wọ́n ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe súnmọ́ oòrùn sí àwọn ayé ọ̀hún nìyí mercury fẹ́nọ́ọ̀sì ilé ayé máàsì júpítà saturn uranusi àti neptune ọ̀nà méjì ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ pín àwọn ayé yìí sí ìsọ̀rí àkọ́kọ́ ni àwọn ayé afarajọ ilé ayé tí ó jẹ́ pé erin àti àpáta ni ó pọ̀jù nínú ohun tí ó pilẹ̀ wọn àwọn ayé yìí kan náà ni wọ́n ń pè ní àwọn ayé inú nítorí pé àwọn ni wọ́n súnmọ́ oòrùn jù àwọn ayé yìí ni mercury Venus, ilé ayé àti máàsì àwọn ayé yìí náà ló kéré jù nínú àwọn ayé mẹ́jẹ̀ẹ̀jọ ìsọ̀rí kejì ni àwọn ayé afarajọ júpítà tí ó jẹ́ pé gáàsì ni ó pọ̀ jù nínú ohun tí ó pilẹ̀ wọn. àwọn ayé yìí náà ni wọ́n ń pè ní àwọn ayé òde nítorí pé àwọn ni wọ́n jìnnà sí oòrùn jù. àwọn ayé yìí ni Jupiter, Saturn, Uranus àti Neptune látàrí irúfẹ́ èròjà tó pilẹ̀ wọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ tún pín àwọn ayé afarajọ Jupiter sí méjì. Si ìpín àkọ́kọ́ ni àwọn ayéràbàtà onígáàsì lára èyí tí a ti rí Jupiter àti Saturn ìpín kejì ni àwọn ayéràbàtà oníyìnyín lára èyí tí a ti rí Uranus àti Neptune àwọn ohun mìíràn wo ló tún wà ní sàkáání oòrùn ẹ jẹ́ ká tún pàdé lórí ìrìnkèrindò nínú àgbáńlá ayé karùn